Hello everyone, welcome to Tony Talks. I hope you all are doing well and so let's get right into today's video and uh, thank you for all my subscribers and if you are new here, thank you and don't forget to hit on that um, subscribe button so that you will not miss out on our future videos. Thank you and please there no derogatory comments. Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. ẹ jẹ́ kí n rí wọn ẹ jẹ́ kí n rí ìyá Àbíkẹ́ communication àwọn tèmi wà ní UK tán pọ̀ rẹpẹtẹ o ó máa ó máa ó máa ẹ wò ó máa a máa kọ́ sí ṣọ́ọ̀bù gidi o thirty thousand. Ah, àti bí pé aláṣọ àdúrà bí fisa fi ó ní mò ń kà látẹ̀kọ́ o four hundred and ten thousand ní o four hundred and ten thousand lóṣù mẹ́fà o tẹ́ bá máa gba ọdún méjì one million eighty eight thousand tẹ́ ẹ bá máa gba ọdún márùn two million ẹgbẹ́ ǹka fún yàrá àti bíi pé màá ti wọn gan mí ìṣeré nǹkan tí mo tí mo rí ni mò ń sọ fún yín tó ń ká èmi lára tí mo fẹ́ yàgbẹ́ sára o ẹ̀yin èèyàn tẹ́ léèyàn ní nàìjíríà tẹ́ fẹ́ tẹ́ fẹ́ ṣe físà àbí àwọn tẹ́ wà ní tẹ́ fẹ́ lọ bá àwọn èèyàn yín ní uk wọ́n ti ṣe wọ́n ti ṣe wọ́n ti ṣe demarcation ńlá o demarcation ńlá láàrin èèyàn àtàwọn ẹbí yín ẹ̀ lè ríra yín mọ́ ẹ̀ wọ́n ti ní kẹ́ ẹ̀ ní ríra yín mọ́ wọ́n ti sọ pé ẹ̀yìn rí fámìlì yín mọ́ wọ́n ti dá yín dúró kò sí nǹkan kan ẹ jẹ́ n fún yín wọ́n ní four hundred and ten thousand six months visa one million eighty eight two years visa two million and seventy five years visa seven million eh, two million seven hundred ten years visa wọ́n ní tá a máa submit ẹ submit lẹ́kọ̀ọ́ Port Harcourt Abuja Enugu gbogbo ẹ̀ ẹ máa submit owó requirement wọ́n kọ síbẹ̀ wọ́n wá sọ pé tẹ́ ẹ bá wá fẹ́ a one week a one week fast track ẹ máa san one million five hundred and forty thousand one million five eh, fast track kálẹ́ni tó ní mẹ́díkà tára òyà tó ń kú lọ pé ó fẹ́ lọ rí dókítà àbò fẹ́ lọ ṣe kinní kábọ̀sibọ̀ sí Tinubu sọ pé kò sí ní tó jọ bẹ́ẹ̀ mọ́ nísìn òun máa ṣe dáadáa fún ọmọ àti hospital wa ṣe ojú tì í lójú bá tì í la àbàwá náà ó fún yín ní UK mu àmọ́ àfojú ẹ mọ̀ pé Nàìjíríà ló patronize yín torí ẹ̀ lẹ́ ṣe ṣe bẹ́ẹ̀ fún wa fisa fi yín ṣẹ́bẹ̀ ṣe ṣe ní àwọn ìlú nìyẹn gbogbo African countries tó kù ṣé èyí tí wọ́n sọ nìyẹn ṣé iye tí wọ́n sọ nìyẹn ẹ wá ní tàbá fẹ́ ṣe two days fast track ẹ three million and eighty thousand ẹ ní ó yọ passport aláwa ti sọ another eighty five thousand ẹ ní to attend UK appointment at, oh, at our own time a máa sọ two hundred and seventeen thousand ẹ ní Korea per one person Korea per one person ẹ fourteen thousand premier lodge one hundred and fifty thousand èmi ò tiẹ̀ ṣe gbóyè tẹ́ torí máa ń fìdí wọ́ ni èmi àtọkọ mi bóyá next next àwọn máa ń fìdí akílẹ̀ kan wa àwọn òkè rọ́ọ̀ṣì àti bíi pé iye tán ní ká máa san ní ìsìn sẹ́yìn kínní nìyẹn ṣé ẹ fẹ́ fún wa ẹ fẹ́ corrupt wa ni eléyìí aṣọ eléyìí wa thirty five thousand mo láìkẹ́ ìbàjẹ́ báyìí. gbogbo ẹ̀yin tẹ́ wà lábúrò jù yẹn tẹ́ ní kí nàìjíríà kó má ní nira tẹ́ ní ká má gbà sinmi kẹ́ ẹ̀ ní ká má gbà tura ṣe láṣẹ kó ṣe fún thirty five thirty five thousand tẹ́ ẹ̀ wá ní ká má gbà sí mi tẹ́ ẹ̀ ní ká má gbà tura tẹ́ ẹ̀ ní ká òróró tura má fèé sí wa lára tó jẹ́ pé nǹkan dọ́là owó yẹn ni kó ṣáà máa wọ́n sókè kó máa háì kó máa háì kó máa ẹ máa gbọ́ kó máa lo bẹ́ẹ̀ kó máa lo bẹ́ẹ̀ kó máa ẹ̀ ní sinmi ẹ̀ ní sinmi tó bá jẹ́ pé torí tiwa lẹ ṣe ń dárí jọ pé kí ìlú yìí má tòrò ẹ̀yin bò gbogbo ń tẹ́ ẹ bá fọwọ́ yín kó jọ ẹlòmíì ló máa lò kí mo wí fún yín kí ni mo sọ fún yín mo fi ọlọ́run búra mi ò ní bá yín sàn kankan ibi máma ti máa a ti fún yín lépè gbàgbá ń bí a máa fún yín lóru ẹlòmíì ló máa jèrè sí ọwọ́ yín tẹ́ ẹ bá ti ń fẹ́ pé kí ìlú kó má ní ìsinmi kówó yẹn ṣá máa pọ̀ i am very very ashamed kí máa rí àwọn ọmọ nàìjíríà kọ́ máa kí kọ́ máa sọ pé owó ò gbọ́dọ̀ lọlẹ̀ ṣẹbẹ́ ní nàìjíríà ọ̀dẹ ni wọ́n ti bàlùjẹ́ ni ẹ lówó ò gbọ́dọ̀ lọlẹ̀ láyé tinubu owó máa lọlẹ̀ o láyé tinubu owó máa lọlẹ̀ ní ayé tá à ń ná lọ́wọ́lọ́wọ́ ẹ̀ nígbà tinubu ìjọba tinubu máa bá wa jẹ́ kí owó yẹn lọlẹ̀ ìjọba tinubu máa ṣèmú yín ẹ̀yin tẹ́ ní ìlú yìí ò ní sinmi thirty five ẹ̀yin tẹ́ dúró pé ká má ní ìfọ̀kànbalẹ̀ nínú nàìjíríà tẹ́ ẹ̀ fẹ́ tẹ́ ẹ̀ rò pé kìlù dàrú gbogbo ẹ̀yin olórí burúkú olòṣì ẹ̀yin ọmọ òfò ẹ̀yin ọmọ àtọ̀hún wa táwọn òbí yóò jẹ́ nǹkan kan àwọn ẹbí yóò jẹ́ nǹkan kan ẹ fẹ́ sọ gbogbo wa bá bíà ńlá ẹ fẹ́ sọ wá di bá bíà ńlá kẹ́yìn kó ten thousand dollars jọ kẹ́ ẹ wá fi gba twenty million ní wá ń bí kẹ́ wá tún máa fi twenty million ní wá lára kò jọ gbogbo yóò ní nísinmi gbogbo ẹni tẹ́ ẹ ní ká má ní ìsinmi nínú nàìjíríà yìí lẹ́yìn ní nísinmi gbogbo ẹni tẹ́ ẹ ti jókòó tẹ́ ẹ ní tinubu ò ní ríjọba ìṣe tinubu máa lò yín mọ́gbà ní bó ṣe lè wù kẹ́kẹ́rẹ́ tó kẹ́ ẹ darúgbó ju kẹ́ tinubu darúgbó ju yín lọ tinubu máa lò yín mọ́gbà ní a máa máa sọ pé nígbà yí ẹnìkan ni gbogbo ẹni tó bá ní kí nàìjíríà má gba ìtura tẹ́ ẹ bá ní ká má gba ìsinmi tẹ́ ẹ bá ní kí tinubu má rí ṣe tẹ́ ẹ bá ní káwa nù nàìjíríà kẹ́ ẹ ní kí ọkàn wa má balẹ̀ gbogbo yín pátápátá òkúlẹ̀ ẹlẹ́jọ́ ń tà ẹlẹ́jà ń tà á máa fòkú yín ránṣẹ́ sílé ni àbíkán sí yín sọ̀hún. ẹ má sọ̀rọ̀ ń pa dọ́là mọ́. èyí tẹ́ fi ẹnu orí burúkú yín tẹ́ fi tẹ́ ẹ fi ṣorí burúkú ó ti tó èpè la máa máa fi yín ṣẹ́ a máa máa tí wọ́n ti ran a máa máa wọn èpè yín lórí ni ẹni bá ní ká má sinmi nàìjíríà gbogbo ibikíbi tó bá gbé wà báyìí tó bá ṣiṣẹ́ báyìí kó ṣiṣẹ́ kó ṣiṣẹ́ fẹ́ lómi ìjẹni kò gbọ́dọ̀ jèrè sí ọwọ́ ẹ̀ èyí tẹ́ ẹ̀ fàyè ní wá lára tó nàìjíríà. gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní kí Tinubu má rí ìjọba ìṣe gbogbo yín pátápátá lójijì báyìí ẹ máa máa kú ní pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ àrè ló kàn wá ìyàwó àtọkọ àtọmọ everybody ò bá kú papọ̀ kò kà wá ń bí ẹni bá ti fi ara ni wá nù nàìjíríà yìí a máa máa ṣèlú lẹ́yìn ẹ̀ ni torí ìnira yẹn pọ̀ àwọn èèyàn a máa a máa thirty five lélẹ̀ àwọn èèyàn a máa máa wọ́n máa fẹsẹ̀ gbálẹ̀ kiri kò sí ohun tó máa jẹ́ míwẹ̀ tí dọ́là ò bá wálẹ̀ tówó ò bá wálẹ̀ lóòótọ́ ẹ ti kó sínú ẹ ṣe ṣe ṣe ṣe ẹ kó sínú àwọn onígàrí wọn ò jẹ ta gàrí fún wa ńlé wọn ń gbébọ nílùú òyìnbó ni ẹ kó ẹ ti sọ gbogbo àwọn ọlọ́jà wa ẹ ti sọ wá dọ̀tá ara wa wọn kó gbogbo ẹ ní ẹ kó gbogbo ẹ ní ẹ fẹ́ fara ni wá lára pa ìjọba eléyìí dẹ̀ ti wá yójú padà sí wàláì gbogbo gàrí yẹn ẹ máa wòran ìgbà táwọn bàjẹ́ ká ẹ gbé cross fúnra yín lẹ máa lù lọ́jà fúnra yín lẹ máa gbé wájà wa tà fún wa. fúnra yín lẹ máa gbé wá sọ́jà wa tà fún wa ọmọ ìlú ò gbọ́dọ̀ máa jẹgun yìí tẹ̀ fìyà jẹ wá tó ìnira ìpọ̀ ẹ̀ wá máa ṣe bí ìgbà tẹ́ fẹ́ràn wa ẹ̀yin tẹ́ wà lábúrò rẹ̀ máa ṣe bí ìgbà tẹ́ lọ́ọ̀fù wa gbọ́n ẹ̀dẹ̀ lọ́ọ̀fù wa ẹ̀yin lẹ tún fara ni wá ẹ̀ wá tún máa wá sọ̀rọ̀ máa sọ̀rọ̀ ẹ̀ máa ṣe kinní orí yìí burú dànù ẹ̀ ń ṣí èrè wọ́n máa fòkù yín ránṣẹ́ sí ilé ni èpè la máa máa fi wọ̀nyí lójoojúmọ́ a máa máa ṣẹ́ ìpè fún yín ni ẹ̀yin olórí burúkú ọmọ karambà ní ọmọ ọ̀ràn kíran ẹ̀yin ọmọ òye òṣì ọmọ bàbá òṣì ẹ̀yin ọmọ olórí burúkú tẹ́ ẹ̀ bògúnlé ẹ̀ bògúnlé lẹ ṣe kálà tẹ́ ẹ bá bógúnlé tẹ́ ẹ bá mọ táwọn òbí yín bá fowó tọ́ yín lóòótọ́ ẹ̀ ní máa kálẹ̀ lòmíì orí yín burú dànù ẹ̀ ń ṣí èrè. Sunday Wálé Adéníran àti gbogbo ẹ̀yin progressive tó kù ẹ máa wọ̀n wọ́n lépè lọ èpè òkú lẹ́lẹ́gàǹtà èèpẹ̀ ní ká ẹ máa fi ràn wọ́n lọ́wọ́ gbogbo ẹni tó bá ní kí nira kó dé bá wa gbogbo èèyàn tó bá tẹ̀ ní dọ́là yóò gbọ́dọ̀ wálẹ̀ kó fòkù wọn ránṣẹ́ sílé ẹ̀yin ọmọ yọ progressive èèpẹ̀ ní ká ẹ máa gbé wọn ṣẹ́ èèpẹ̀ ńlá burúkú ní ká ẹ máa gbé wọn ṣẹ́ kò ní dá fún yàrá ìyá yín ẹ̀yin olórí burúkú ọmọ ọ̀ràn kírun yìí. tẹ́lẹ̀ máa fọ̀rọ̀ ọ̀rọ̀ lu kúrúsì ó jọ̀rọ̀ nàìjíríà lẹ́fẹ̀ẹ́ máa fi kúrúsì ọ̀rọ̀ tinubu bó ṣe bá ṣe lẹ́fẹ̀ẹ́ máa fi kúrúsì kò ní dá fún ìyá alájà yín èpè ní kẹ́ ẹ máa ẹ wo ẹ̀yin èèyàn ṣé ẹ ti rí i àti èpè ní kẹ́ ẹ máa rọ́lé wọn lórí anybody tó bá ní kí ọ̀rọ̀ dọ́là ẹ̀ má wálẹ̀ anybody ni ẹ máa rọ́ ìpèlè wọn lórí bó kó jọ kẹ́mi wọ́n máa nà á ti wà lójú ẹ̀ nísìn ẹni tó bá fi tó fi ayé ni wá lára nínú ìlú bó bá ti ń kó jọ ẹ̀mí wọn ò gbọ́dọ̀ ná. No ẹ tọ́jú owó yín ẹ má náwó fún ẹ tọ́jú ẹ̀ bẹ́ẹ̀ bá kú ọmọ gbókùn ilé wa bówó abáǹbí tẹ́ tọ́jú ẹ̀ sàbí àbíbá kàkàǹtì yín àwọn tí ò bá ń ṣiṣẹ́ wa ń náwó dànù bó ṣe máa jẹ́ nìyẹn bó dẹ̀ ṣe máa jẹ́ nìyẹn bó bá ti wà náà tó fara ni wá nínú ìlú yàrá máa ní ẹkú bíkíbi tó bá gbé wà ní ó máa ṣiṣẹ́ fẹ́ lómi ìjẹni bó dààmú báyìí kó ó máa dààmú lásán ni èyí olórí burúkú olòṣì ẹ̀dá kẹ́dẹ̀ẹ́yìn ìrankíran yìí mo ti bá yín tẹ bọ bọ̀ ẹ́ẹ̀ sẹ́yìn eléyìí ò kárí mo stubborn àbí mo ya wèrè òdórí bíi tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ lè fara ni ìlú ọmọ nàìjíríà ni mí kọ̀ǹfàmá kọ̀ǹfàmá máa China wọn ní wọ́n oh two oh six to naira wa wọn ní two oh six mo bá kó China lẹ́yìn ìgbà tí mo dé wọ thirty six ó wọ two hundred and thirty six rmb eh, to naira ṣebí dọ́là ló fà from there from there from there owó tí mo ṣe ní tí mo ṣe owó tí mo ṣe ní ìgẹta two hundred and twelve mo ṣe tí bá máa béèrè owó lé ní owó lè ti wà ní ó lè ti wà ní ó lè ti wà ní one one one eighteen ṣé àwa ní àwa ní ọkàn yorùbá lẹ̀ mo dẹ̀ bá one one ninety one ninety three ni mo bá wọ China one hundred and ninety three lówó tí mo ṣe níjọ́ máa kọ́ wọ China one hundred and ninety three ni mo ṣe mo dẹ̀ wá lò one week in China la from one ninety three owó yẹn wọ two oh six ẹ wá nínú èèyàn ń dùn ẹ yóò mọ̀ pé ó affect many things nínú ìlú ni ó affect many things nínú ìlú àwa sọ pé kí ìlú wa da wọ́n ní Tinubu wẹ̀pù wa èyí kan èyí olórí burúkú kan ẹtún kẹ́yìn ẹ wá rò pé bóyá kínní kò sí ohun tí àwọn máa ṣe nílẹ̀ tó wà nílẹ̀ Tinubu máa bó Bọ́lá Káàdó so ẹni sórí burúkú mi ní wáyín tì ó nìyẹn foreign reserve wa bàbá Ọbásanjọ́ ó filẹ̀ seventy billion Jonathan ó fún dò bí ìgbà tí ṣòwò bá gbé táyà ó sọ di twenty eight twenty eight billion Buhari àtẹ̀mẹ́fẹ̀lẹ̀ wọ́n mú owó yẹn wọn kò sí títì ní foreign reserve wa a gbèsè ni kò sí kọ́bọ̀ mbẹ̀ àtúnjẹ gbèsè ni Tinubu wá débẹ̀ short period short period ó wá sọ foreign reserve wá ti wọ thirty four point thirty seven billion ẹ wá ní àdẹ̀jẹ̀ gbèsè gbogbo àwọn gbèsè wọ́n ń ṣe owó títì gbogbo tá a jẹ China owó tó fi bá a ṣe jẹ gbogbo owó wa pátápátá ni Tinubu ti san gbèsè tán bàbá ìdẹ ti lérí pé ẹ má wọrí sẹ́yìn ò fẹ́ kí gbogbo àná máa jẹun ní ìsìn wọ́n ti sọ pé àwọn àgbàlagbà àwọn tó fọ́mà. wọ́n ti kọ́ síta ti wà ń ta káwọn èèyàn máa máa gbowó ní ìsìn àwa láyé Tinubu ò dáa èyí kan máa jókòó síbi kan ẹ máa ṣe orí burúkú ẹ máa ṣe òṣìbí ẹ máa ṣe òwe kò ní dáa fún yín ẹ ń ṣí èrè. àṣà àṣà good luck Yoruba people na too dey like abuse na too dey like asha good luck if you dey among people wey say make our dollar make our dollar no come down if you dey among wey say make our our naira no rise you no go make am in in life na cause i go cause you na if you na dey part of people wey say make our money wey say make our naira no appreciate and shall good luck if you dey among people wey say make our naira no no appreciate if you say make uh, tinubu no do well if you say make our dollar make dollar dey rise every day you no go make am in life anywhere wey you dey stay you no go make am even na death i dey take make make make dem juice make dem dey take knock all of knock all of you all of una na death go knock all of una door una go work una go una no go prosper anybody wey say nigeria no go better anybody wey say make this dollar dey rise like that make e no come down any dollar anybody wey dey abroad or wey dey nigeria wey say make this dollar no come down or wey say make tinubu no no succeed in his there eh, in in what he's doing the person go sleep he go die he go sleep he go die this regime we go finish am after he after he don die I dey cause? I shall good luck. Na cause I dey cause? I no cause? If you dey among people wey say make Nigeria good o, oh, you go make am, you go prosper, nothing go do you, you no go die. This is it. Wọ́n máa máa fowó ránṣẹ́ sí wa. Nàìjíríà yẹn ti bàjẹ́. Ẹ́ owó tẹ́ máa ná báyìí. tẹ́lẹ̀tẹ́lẹ̀ iye kan làwọn ná iye kan làwọn ná sí i kan náà Tinubu sọ pé ẹ má wọrí òun fẹ́ sanwó tẹ̀ ná yẹn nígbà tẹ bá ó fẹ́ sọ di pé kẹsẹ̀ di one thousand dollars o Tinubu fẹ́ bá a sọ di three hundred thousand ṣé kò dáa kí nǹkan wá dẹ̀ ṣé kò dáa ṣùgbọ́n ìfẹ́ máa fi one thousand dollars ẹ máa fi gba two million lọ ìnira lẹ̀ fún àwàdà kò ṣe gbogbo àwọn tó wà nàìjíríà ló ń retí owó ẹ̀yin tẹ́ wà lábúròd ṣé gbogbo wa là ń gbowó àwọn tó wà lábúròd kò ṣe gbogbo náà ló ń jókòó tó wó yín kí ló tẹ̀ fara ní aráàlú abẹ́ ń ṣe èrè wàláì tó bá wà láàárín wọn tó bá jẹ́ ọ̀rẹ́ mi àbí ó jẹ́ èèyàn mi ó jẹ́ fámìlì mi ó kínní ó tẹ̀jọ́ máa gbolé kan náà lájọ jẹ́ tí mo ṣe yìí má like mi mọ́ búlọ̀kù mi má like mi mọ́ búlọ̀kù mi mo kú mọ búgbà jẹ́ pé bàbá ti búlọ̀kì nígbà tí yọmí kó friend yín mo bẹ́ẹ̀ ṣe padà bẹ́ẹ̀ máa send friend request mi kú ń dá yín lóhùn mi ò dá yín lóhùn mọ̀ torí mo pè lórí burúkú ni ṣèbí friend ni wá tẹ́lẹ̀ wá ìtọ́ tún máa máa send friend request kí ló tún fà tí ò bá ṣe pé ọ̀fẹ́ ló ti yọ rẹ̀ kúrò tẹ̀lé má wàá mi ò ṣọ́ rẹ̀ yìí mi ò wọ rẹ̀ orí orí burúkú mi ò ṣọ́ rẹ̀ yín mi ò ṣe family yín tá a bá jọ ọmọ agboolé kan náà má pè mí má kì mí mọ́ kò di dandan kó o kí mi èmi ò fipá yàn rè mi ò fipá báyàn ṣe mi ò fi tipátipá ṣe ẹ̀rín mi náà pati ńlá ńlá ibi tẹ́ ẹ̀ ti máa mọ̀ pé káyọ̀ máa pè ọba ńlá olóbùkún ọmọkùnrin ó ẹ̀yin ò mọ̀ pé mi ò fi bẹ́ẹ̀ gbádùn tààràtààrà ibi tẹ́ ẹ̀ ti máa mọ̀ nìyẹn pé mi ò fi bẹ́ẹ̀ gbádùn mi ò fi bẹ́ẹ̀ gbádùn ọlọ́run èmi gan mọ̀ mi ò ń fọ́ sára mi báyọ̀ ṣe mi ò ń báyọ̀ ṣe mi ò yan rẹ̀ mi ò fagídí báyọ̀ ṣe Ọlọ́run ibi gan mọ̀ pé Ọlọ́run kò ṣe wọ́kọ́ ló máa sọ pé mi ò gbàdé lọ́rọ́ máa kọ́ pé mi ò pè mí fúnra gan tẹ́mi gan mọ̀ pé orí mi ò ṣiṣẹ́ dáadáa tí ọ̀bàjọ́ kọ́ mi gan ló ń bá mi ṣe kó máa straight èmi gan mọ̀ pé orí mi ò ṣiṣẹ́ normal tó ibi tí ọ̀bá ṣiṣẹ́ sí èmi ò ní ṣiṣẹ́ sí ẹ tí ọ̀bá lù wọ̀ eight ẹ lè mi máa like bẹ́ẹ̀ náà ni yíyá ilẹ̀ tí máa mọ̀ náà ṣé mi sọ wípé Tinubu máa wọlé ó wọlé àbí ó wọlé bàtà eight mo ní Buhari lèmi mo fẹ́ ṣé ó wà bẹ́ẹ̀ ò ṣe ó ṣọdún kìíní ó ṣọdún kejì Tinubu lèmi like gbogbo àwọn olórí burúkú tó dẹ̀ ti ń fọ́lò tí o náà kan lò láìkì gbogbo wọn aláìwọ́n lulẹ̀ ni kí ló tó gbà fún mi kó kúkú òkú ọba ńlá ọmọ òfò wèrè kúkú ni wọn bá tẹnumọ́ ló máa ṣe kí ló tó gbà fún mi kó o dẹ̀ máa yọ̀ mi wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan o lè máa kọ̀mẹ́ǹtì kó o ti mọ̀ pé wèrè ni ń tó bá kú sọ ló máa ṣe ó ti mọ̀ mi ti pẹ́ náà kí ló tó kúkú gbà fún mi kó máa wò mí ìtò òfin lọ yọ mí ní friend ẹ yẹn o wá ṣe àmà send friend request ó rò pé má accept yẹ gbogbo yín mo ti wà láì ọlọ́run mo tẹ̀ tún ìmí ìbáyìí tí màá mú búlọ̀kù ẹ̀ nípa àbí wèrè líle láti bo síbo bó mo ti mọ̀ ẹ́ rí ṣé mi tó ti yọ kúrò friend yẹn àwọn tí mo ti yọ tí mo mọ̀ mọ̀ yọ kúrò tí mo sọ bẹ́ẹ̀ sí àlè pàdé láéláé kò sí tó máa pa wá pọ̀ torí ò lè pè mí lọ́rẹ̀ẹ́ kó lé mi ọ̀rẹ́ ẹ kú lọ́ máa ṣorí burúkú kẹ́ máa ṣọ̀rẹ́ yín wájú sàn kó rẹ́ni tó wà lórí social media kó jẹ́ ìlú máa ń wọ ló jẹ́ ìlú àwọn orí social media ló máa bá lọ máa bá wọn lọ kùkùn tó bá ní ìnáwó ṣe lọ́jọ́ ìwọ̀n abẹ́ ìwọ̀n abẹ́ wa wọn kú dáhùn dá yín léhùn wọn ò rí yín wọn ò bá yín ṣe ẹ̀yin lẹ ẹ̀yin lẹ máa ẹ̀yin lẹ máa ń ṣe eye service rọ ẹ̀yin lẹ máa ń ṣe love ẹ̀yin lẹ máa ń ṣe fake love. gbogbo àwọn tí mo dẹ̀ ti mọ̀ rí ọlọ́run mo tẹ̀ rí wèrè kan níbi tó kan mo rí yẹn níbi tó ti níbi tó ti ibi tó ti ń bú mi náà ti ń celebrate ẹ̀ mo wò báyìí mo ní olórí burúkú ọmọ òfò ṣòbo yẹn yẹn ìyàwó ilé alágbèrè olórí burúkú ọmọ rádaràda òótọ́ ọ̀rọ̀ la bẹ́ẹ̀ sọ mo bẹ́ẹ̀ sọ òótọ́ ni jókòó tọmọ ẹ jókòó tọmọ ẹ ni mo bẹ́ẹ̀ sọ òótọ́ ọ̀rọ̀ mi ò sọ jù bẹ́ẹ̀ lọ jókòó tọmọ ẹ kò sí tó fẹ́ mú ń ta a ní kó má ṣe ní tó má ṣe a ní kó má bẹ̀rẹ̀ eh, ibi tó ń lọ a ní kó má ṣe a ní kó má ṣiṣẹ́ kí ló ti ń pè iṣẹ́ ṣìyàtà tẹ̀ ń ṣe lọ ṣe àní ó má ṣe but èèyàn máa ń ronú kó tó ṣe kínní ni ṣùgbọ́n ta tó fẹ́ ṣe yẹn wà nínú ojú ẹ̀ bí wọ́n bá ti rírọ àwọn ìbẹ́ mo bá mo ní ẹ̀ elébùkù olùṣì ìgbẹ̀yìn ló ń dolókun àdá orúkọ tẹ́ ìkúnlẹ̀ ẹ bá lórúkọ tán kó o wá mú kó o mú kan náà mọ́ mi kó o wá fi ṣọmọ ẹ̀ olórí burúkú àwọn olóbùkú àwọn jàǹkáríwọ̀ ẹ̀dá mo máa ń sọ náà mo ní gbogbo ibi tán ti ń bú mi yẹn àwọn tó mọ̀ mí délédélé tó ti ń bu àwọn tó mọ̀ mí déédéé àwọn tí mo ti bá ṣe òótọ́ rọ̀ ìmí tí mo ti bá ṣe òótọ́ rọ̀ ní pé ẹ má fi àwọn ọmọ yín lẹ̀ ẹlòmíì tí máa sọ pé à má bọ̀ kọ ẹja nǹkan máa ṣe ń jí ìgbà àwọn tá a ti bá yín sọ tẹ́ ẹ gbò àìmọye yín tó yẹ pé òótọ́ ọ̀rọ̀ ni mo bá yín sọ òótọ́ ọ̀rọ̀ ni a bá yín sọ ló dìjà ó ní mo fi dèèyàn burúkú wájú gbogbo yín èmi ò dẹ̀ rán yín iṣẹ́ ṣẹ́ẹ̀rí báyìí tèmi ṣe ń glò gbogbo iṣẹ́ tẹ̀ ń sá fún gbogbo tẹ̀ ń sá fún gbogbo tá advice yín tẹ̀ fẹ́ gbọ́ òun náà nìyẹn aláyẹ̀ ti rí nǹkan kan ẹlẹ́hùn èmi àbẹ̀rẹ̀ àdìsá yẹn wà láì máa pẹ́pẹ́ yín torí mo ti gbogbo yín mo sọ fún mo advice yín ẹ má fọkọ yín lẹ̀ ẹ fi sùúrù yanjú ẹ̀ gbogbo ohun tó bá wọn kò da ẹ forí tì tí gbogbo yín wá dé lórí burúkú àtọmọ àti ìyá àti gbogbo ẹbí àti àwọn ọ̀rẹ́ ẹ̀yin fámìlì gbogbo yín ẹ kóra yín jọ ẹ má máa sọ̀rọ̀ ọba aládé èmi ní ká ẹ máa lé káàkiri ẹ wò mí dáadáa wàláì máa fa ayé mi máa pẹpẹ yìí máa fa èmi máa pẹpẹ yìí. bóyá mi àtọkọ mi ò jàre àwa já dáadáa a dẹ̀ máa parí ẹ̀ àforítì ni ẹ̀yin lẹ́ẹ̀ lè forítì ẹ wá di ní ìsìn ó ti ń di akọ ẹ̀ pọ̀ ẹ bá bá ti kó lẹ́yìn ẹ bá ti kó lẹ́yìn péèjì bí tán tẹ́ ẹ máa ń sọ̀rọ̀ sí ẹ máa ń bù mí ẹ bá ti kó mbẹ̀ ẹ tún lọ sí ẹ kó bẹ́ẹ̀ ẹ ọ̀rẹ́ ẹ ti dàpọ̀ mọ́ ẹ̀sà góòtù tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo bí kíbi tẹ́ bá mọ̀ ẹ máa bú mi kiri ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ mí ní nàkó ọlọ́run kúkú ṣe kò sí sítórì ibì kan tẹ́ ẹ máa sọ ẹ ẹ̀ rí èmi ò ṣe ṣògbòyàn yẹn ẹ ẹ̀ nìkan ni o fẹ́ nìkan ọkọ mi mo fẹ́ òun náà mo lè bá ọmọ mi fún kò sí sítórì tẹ́ ẹ máa sọ mi ò dórí social media kì í ní virgin lọkọ mi fẹ́ mi mo sọ fún yín pé mo ti bímọ kan tẹ́lẹ̀ mo dẹ̀ sọ fún yín pé mi ò fẹ́ ọmọ yẹn ẹ bá bàbá ọmọ yẹn mi ò gbé pẹ̀lú ẹ̀ mi ò bá ṣe kálukú lọ ń lọ ẹ̀ ní toró sọ pé àwa compatible àbẹ́mi ọláàlùwà ni mi ò dẹ̀dẹ̀ bí kí n sọ fún yẹn o nígbà mo gbé èmi mo tọ́ ilé mi ń sọ mo ti ń bá sọ ni máa ni mo sọ mo tó ṣẹlẹ̀ sí mi máa sọ torí mi ò kì í parọ́ èmi ò kì í ṣe ẹni sọ nìkan ló máa sọ lọ́la ló bú ọmọ òun tó ní ọlọ́run ló ní káwọn èèyàn bọ́ọ̀sì ẹ̀ nígboro dẹ̀ ń sọ̀rọ̀ yẹn cháncháncán ẹ sẹ́sàkì lè wà kinní kan ló wà tó bá yẹ pé àwọn èèyàn kọ́ má yẹ kán bọ́ọ̀sì ẹ̀ ní àṣírí ẹ̀ ò ní tú ẹ sádọ́ọ̀gì onírọ́ àwáyé wa pòfo ẹni tó yẹ pé irọ́ ti fọ́ orí ẹ̀ irọ́ ti ba ayé ẹ̀gẹ́ irọ́ ti pa lórí wá lọ́jọ́ orí ẹ̀ ṣé bó ló ṣe fracas mọ̀ èyí tó tara bọ̀ ẹ̀mí àgbọ̀n èyí tó tara bọ̀ èmi á gbọ̀n èmi máa ń sọ fáwọn èèyàn pé olórí burúkú lẹ Esabod ẹ̀yin ò mọ̀ pé burúkú ni tipẹ́tipẹ́ olórí burúkú ni Tòkunbọ̀ ó wá ń play ohun Àbíkẹ́ Jagaba ìwọ ń play ohun Àbíkẹ́ Jagaba ó ṣe wá ń play ẹ̀ nǹkan báyìí lóun àtọ̀rẹ́ ẹ̀ ṣe kíní kan ló wà ẹ̀yin ọmọ ẹgbẹ́ Àbíkẹ́ ẹ máa dá àwọn fídíò padà fún mi ẹ máa kó fídíò àti student Esabod wá fún mi ẹ máa fún mi ẹ máa send ẹ̀sìn lórí zero seven zero sixty forty thirty six zero zero tí n bá rẹ̀ tó lè máa fún mi tó wà consistent ẹ máa fún mi déédéé màá máa bá yín fi ṣe show màá bá yí ẹ̀jẹ̀ síbí báyìí ẹ mọ̀ kó máa ń sáfẹ́ mi ẹyẹ ẹ mọ̀ kó máa ń sáfẹ́ mi ẹ mọ̀ kó ẹ mọ̀ kó Esabod máa ń sá fún mi kò lè kò wàláì wọn ò bíkú kò lè gbé ẹ̀mí ẹ̀ ò gbé pẹ̀lú èmi ẹ̀mí Esabod ò gbé pẹ̀lú èmi pé sábọ̀sì àbòfẹ́ ìyá wèrè ni ẹgbẹ́ àtisídẹ̀ǹtì wèrè síta kí máa bá yín tírì ti wèrè lọ ẹgbẹ́ bá yín dírè ní wèrè kẹ́mi ẹ̀ kẹ́mi ẹ̀ gbọ́n kẹ́mi ẹ̀ gbó ẹ sábọ̀dì àbò lórí burúkú ni wọ́n gbé nǹkan báyìí ni wọ́n gbé àtisídẹ̀ǹtì jáde wọ́n gbé àtisídẹ̀ǹtì jáde èmi ti sọ fún yín two thousand and twenty four fracas series eléyìí ìwọ tó o bá ti escape kínní wo máa wo ìwọ wá sọ ìwọ olóòkan ìwọ gbọ́ ọmọ tiẹ̀ lọ fọ́lùdé lọ fún lọ sí Stratford láwọn ohun tó ṣẹlẹ̀ Stratford ni ojú ń dùn wá ní àríran